àti bílíkì àá ah, sábà o àfúnwọ̀ ah, dáadáa ẹ ṣe ah, ẹ ń jáde ni ẹ mú ń jáde ni jàre kò ní kí sáré lọ gẹ̀ẹ́sì àwọn nǹkan ni hmm. afsa ò gbàwẹ̀ ni ìláwẹ̀ ìláwẹ̀ lónìí ó ní jẹ́ gbàwẹ̀ ẹ ṣe ẹ ẹ dákun abẹ́ ní ọbẹ̀ kékeré kí n ti fi sáré jẹ fùfú yìí ẹ dákun ọbẹ̀ ọbẹ̀ hmm. ọbẹ̀ tá a fi jẹ sàrí kù ṣá bóyá kékeré ni so bí apò òbú ń bẹ fi jẹ fùfú ẹ ọjọ́ ẹ lọ má bọ́ wa ẹ ṣe. Bunu bekleyin. Bunu bekleyin. láti ẹni jẹ fún ayé mi o ọbẹ̀ lókìtò yìí ọmọ àti bèdè kí o ọbẹ̀ gbèsè náà mo sì ọbẹ̀ lókìtò yìí ọbẹ̀ yìí ti kí jù yìí nígbà fún ọkàn jẹ gbèsè lórí ọbẹ̀ yìí nígbà ní òsì mo dájú bá ọbẹ̀ I will tell you one about the things where you want to use your life for now. Hey, mo ko ba o. Mo ba o. Ti wa si o wa ki. Wo. Mo ko ba o. Mhm. Nbu tèmi ti bo gbele, wo wo wo wo wo, ti bo ta mi si to re pe, mo padà jẹ fún mi lọ́la. Ha. Àti bari ki Ah, àwọn olówó gbóhùn ti bo. Nba ita. Ma ko. Mo ń bọ̀. Amsa o ti to se. Ewu ta sa wo MC ko tún dé dáadáa. Kekere ki mi se nuru ale ẹ tó ìyá wò gbé fún wọn ṣùgbọ́n ṣùgbọ́n. ọlọ́wọ́